وعلى آله وصحبه وسلم أتتكم على صراط الأنبياء محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم آخر قولي أتيه إلى أتوم أتوم إلى أسلامنا وسلم الله الرحمن الأخضر الله فإنه يومي أنه نعيم تلتي لين جرام أصدق لنا التدبير أبي من تكتفاق لين جرام كنت مرقي أنت مرقي عليه الآن التدبير في تكتفاق ما كنت لي لا أصل يوم الإنسان الله أرى الله وصلى الله عليه وسلم

tí àwíyá rẹ̀ lọ sí gbàgbọ́ tí àwíyá rẹ̀ wá lára àwíyá kò sí àgbàgbé lórí àwíyá rẹ̀ lọ àgbọ́yé àmì ọmọ àṣùlọ́bí wọn tí àwíyá rẹ̀ wá sáì lára àwíyá àbúwọ́ nígbà ọ̀pọ̀lọpọ̀ الله لولي وانشرعوا آه، الصفر والصفر في الآخر وأنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد من أبيه وإمام المرسلين وغرمة على الحق الذي تصحيح إيمانه ما معرفة ما يصلح به فرض عينه كأحكام الصلاة والتبارك والصيام ويجب عليه أن يحافظ على حدود الله ويقف عند أخذه ونحله ويتوب إلى الله سبحانه قبل أن يسقط عليه وشروط التوبة الندم على ما ولنظر إلى ذنب فيما بقي عليه من عمره وأن يترك المعصية في ساعتها إن كان متلبس بها ولا يكن له من يقبل توبته ولا تقول حتى ينجي الله إنه من علامات الشقاء والخذلان وتنقص المصيرة لك لو ولو فكأنه لا ولو والتابعين وتذكره الأمة والرسول وتذكر والقلعين وتذكر وتذكر وهو نبه محمد إليك يا مجد المعيا شرف الجلسات الله بشيء أفعل أول ما يجب على المكلف المكلف وليلتي اسم الله صلى الله عليه وسلم yọ́lọ́ ọba àlọ́kẹ́ ọlọ́sí ní kó wà lọ fún síbò ó ti ní religious responsibility wọ́n ti máa kọ ẹ̀sẹ̀ fún bàbá tó tí ó dáa wọ́n ti máa kọ ìdíje dáadáa fún bàbá tó tó dáa ìlú pè ní ọ̀kadà ní káńtì lẹ́sìn náà ní àtẹ̀sílẹ̀ ìdájọ́ lẹ́sìn òun náà ní àtẹ̀sílẹ̀ àtẹ̀sílẹ̀ náà ní lálẹ́ àti ọ̀gbọ̀n àlọ́wọ́ káfáwọ́ ìgbìyànjú rẹ̀sìpọ́nsìbù lórí ṣíṣe ìka àbí lórí àyùmọ́sì ìka nítorí ọ̀sẹ̀ yìí ló fa wàhálà yìí kó lọ sàn àyùbára rẹ̀ oṣù rẹ̀sìpọ́nsìbù rẹ̀. wọ́n náà lámà rẹ̀ tí wọ́n fi gbìyànjú nínú kájà ní èdè tó kún yé ìdè ìdíkà ní ẹni tẹ́sán sọ àbí lórí yorùbá wọn máa tó kẹ̀ kí àwọn ọlọ́dọ̀ láti ká nǹkan wọn lẹ́kọ̀ọ́ وسيم المكلف ومسيء مسيء المكلف الجليل كان الإمام الطمع كل ذلك مجد به مجد السلمي أو أعطاء سير ابن مجد يبدو فيه سبعين وانطروا بجاء مكلف أعطاه مجد من الإسلام انتياروا بالجولات نية وقرر الله أكبر وبارك الله في واقع wá gbáwẹ̀ tó náà ní mùsùlùmí mo gbà sí níbi táwọn tó jáwọ́ àdámọ̀ rí ló sì ó kù ní ọlọ́wọ́ bá yọ jọ sí lọ́wọ́ àwọn àfún nígbèlè tó náà ní mùsùlùmí. àwọn yòókù ń kọ́ ní ọlọ́wọ́ bá yọ jọ sí gbogbo àwọn tó jẹ́ ìgbòho ọ̀dí àwọn ẹ̀tún fún ẹ̀sìn yìí lọ́wọ́ sí lọ́wọ́ ẹ̀ báwọn náà ní àwọn àbámi ẹ̀mí ń ta ọkọ̀ kẹta wọ̀nyí ń tọ́kọ̀ wọn ò ní ti jẹ́ mọ̀kànlá ọ̀njẹ̀rù tí a bá tó mú un jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa lẹ́yìn ìwà fún ìpìlẹ̀ ẹ̀sìn wa wọ́n wá ní wọ́n ká àwọn àti wọ́n jẹ́ mọ̀kànlá fún ìṣòro ẹ̀sìn lọ́dúnrún àti ti àwọn ẹ̀sìn fún ẹ̀sìn wọn lọ́wọ́. àmì ìsìn kọ́jà àwọn àpèjọ ìgẹ́gẹ́ fúnra wọn àwọn náà kọ́ mọ̀kànlá fún ìṣòro ẹ̀sìn bọ́lá pé àwọn tí ń jẹ́ àwọn àpẹẹrẹ ẹ̀sìn wọn gbọ́dọ̀ lórúkọ bẹ́ẹ̀ náà wọn bá ìlú ọ̀la àwọn tí ń jẹ́ àwọn ẹ̀sìn fún ẹ̀sìn lọ́nà àwọn ọ̀rọ̀ títí wọn ní pé àwọn àbúrò ní ipa ọ̀pọ̀ lórí pé àdìsílá ṣẹ́rù tẹ̀síkìrìsì àbúlà látọ́rí yẹn ń jẹni tọ́nà ń là ń takọ̀ lọ́rùn lọ́sìn tó ti gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà àbí inú àwọn tí àwọn àbáfọ́dà táwọn máa ń jẹ fún sínú fi jẹ́ kí mọ̀ká lẹ́kùnlé náà wọ́n ní ẹ̀ làákùnú ní àjẹ́ tó dé tó dé làákàyè lórí ẹ̀lọ́jìnà ọmọ ẹni tí ó ti yára lè kí làákàyè rẹ̀ jẹ́ àbáwọn ọmọ tẹ rẹ̀ kó lè má dé lẹ́bù ìnú ọ̀nà dá wọ́n náà já àwọn ọmọ tẹ ìnú ọ̀nà wọ́n ní wọ́n sọ tí àwọn ìṣesí ò ń bẹ nínú ìgbésí ذكر نبي محمد صلى الله عليه وسلم النبي نبي إيه في على قلم الثلاثة يوم يومية متى جنبه كيكي ما تقول يتسمع ما تكي كل يوم لما تسمع آه نبي يتسمع أنت وقت أنا أقفل المجنون التيسيق الجيري آه، آه، في الثلاثة والشك ومتبت لم يتسمع يقوم التيسيق أن تجلها يقبل في الزبوة inú àwọn ṣòro tẹ̀lé àwọn tẹ̀lé tí a fi jẹ́ mọ̀kànlá onídàwọn abáfẹ́lẹ́ àìgbòlóòkù kí a jẹ́ ti bàdá àbọ̀ ẹ̀rẹ́ tí bá jẹ́ pé kò sí bàdá àbọ̀ ọmọ kéékèèké àbí ìdá àdéhùn mọ̀kànlá ilẹ̀ ìgbàgbà àdéhùwáyé ọ̀sọ̀rí ìrọ̀tà ìyẹ́bí lọ́kọ̀ ẹ̀rí ọmọdé tí kò sí bàdá àbọ̀ òtí jẹ́ mọ̀kànlá ìgbà ẹ̀rọ ń pa láti ọ̀tún sí kò lè bá ẹ̀mọ́ lára bẹ́ẹ̀ náà làwọn tí bá ń jẹ́ mọ́tì ọlọ́ a máa pa láti kọ́ mọ́tì lórí kó má bá ẹ̀mọ́ lára tó wá sí kò ẹ̀dọ́ rẹ̀ láàbọ̀. bàbá mi tún sọ̀rọ̀ yìí wọ́n yẹ̀jìbò àwọn ìlú máa yẹ̀jọ́ wà á àlùmọ̀kà ìdàgbé àkọ́kọ́ tó sọ̀rọ̀ àná ìdí omi àbá alágbà wípé àkọ́kọ́ èèyàn yẹn lè jẹ́ mùkálá lẹ́yìn wọn bá yẹ mùkálá mọ̀ pọ̀ ní ìkókó mọ́jú tó jù lọ níbo ni má ní òfin mẹ́fà jẹ́ lójúmọ́ ní ma wò ó kó sí má ní wọn tí ìfẹ́ máa wọ́ báyìí tí bá wọ́ yóò tó ṣe kí ẹ máa tọ́jú fún má ní mọ́tà jẹ́ wọn lọ gá tó sọ̀rọ̀ àná lé orí ẹni ọlọ́wọ́ bá ń la ìsìn ọ̀dọ́ tó ní máa ń sọ sí tó ní máa ń sọ sí tí máa ń yọ ìbàjẹ́ àtàlẹ́ tó ń nà máa ní ìtọ́jú náà yóò sì lé ọ̀gbìn yìí lọ́wọ́ àìsí lẹ́yìn tí ti lẹ́nu kí àwọn àtàlẹ́ wọn mẹ́lẹ́ tó a bá ní jẹ́ mùsùlùmí tó o sì ní máa ń tí máa ń rẹ̀ ti gbé èrò tó sọ̀rọ̀ yàn lọ́nà àyàn ojúlówó lé ọlọ́run tí ọ̀rọ̀ yàn tiẹ̀ kò ní mú tèmi lọ́wọ́ tèmi náà sì mú tiẹ̀ lọ́wọ́ wọ́n ní gbogbo wọn kásá púpọ̀ náà gbọ́dọ̀ gbégbé sẹ́ kí mo fẹ́ pọ̀ lé níbo lọ lọ mo fẹ́ lọ wá ìmọ̀ kó o ní ṣe ibi yanjú ọ̀rọ̀ àwọn èèyàn ọlọ́run léra mi lọ́wọ́ láti ìlú ẹni bá jẹ́ mo kásá ó kún mo sọ ọmọ mi lọ́wọ́ ní wọ́n jẹ́ mo kásá ó gbà wọ́n sọ ọmọ mi lọ́wọ́ ní wọ́n jẹ́ mo kásá ó lọ sọ fún ọmọ yàrá àwọn ọmọ tó bá tẹ̀síwájú ó mà nípa àwọn yóò lọ sí ikú lọ kọ́. Lára àwọn àwọn òbí bẹ̀rẹ̀ ní kí o ti wéré sọ. Ìlànà ìfi owó lọ sí sí òkè ti na ta kó wá lọ kọ́ sọ. Bọ́ọ̀lù máa ti ti bẹ̀rẹ̀ àwọn ọmọ kí wọ́n ti àjọ náà wà lẹ́kọ̀ọ́ yẹn. Mi báyà kọ́ òye báwa bá àti lọ́wọ́ àkọ́. Ìgbà kọ́lọ̀ mi ní báyìí. Ìgbàkọ́lọ̀ lè fi wọn ní bá ké. Lára àwọn àwọn ti kọ́. Àwọn aláwọ̀ máa ń kọ́ ẹsẹ̀ owó àkọ́ ẹsẹ̀ wà fún. Tọ́wọ́ àwọn ọmọ mi ti kú ẹ̀sẹ̀ wà fún ọmọ bọ́ọ̀lù máa kó lọ ìṣòro bẹ́ẹ̀ wá ní gbogbo tó jọra ìyàlẹ́ ọlọ́run ó sọ̀rọ̀ àyà fún ọkọ ọlọ́kọ́ ẹ̀kọ́ bóòlù ọ̀sẹ̀ orí ọ̀rọ̀ àyà náà mójútó láàrin àbọ̀lọ́ kàfíàmì sọ̀rọ̀ bí àwọn ìdájọ́ tó ti bá ọ̀rọ̀ kó láti ké gbogbo wa lágbọ̀rọ̀ sí àbá àwọn gbogbo wa lágbọ̀rọ̀ sí àbá àpírísì ní rí ọ̀nà tí wọ́n fi ké wọn tí ó lè jẹ́ nígbà wọ́n jọ lọ́wọ́ bá rẹ̀ jọ́lá kéwù tí ó kéde rẹ̀ gbogbo kánà tó lọ́wọ́ gbogbo wa ń yẹ́gẹ́ àti ọlọ́wọ́ nígbà ọlọ́wọ́ nígbà tó kí ẹ lọ báyìí tó mọ báyìí mo bá kó yíwọ ló sọ̀rọ̀ àgbà fún ọ̀gá lákòókò mà kí bá ń lè bí àtúntò dáadáa wọ́n sọ àwọn òṣèlú nígbà tó bá sọ máa ń wò láti ọ̀ọ́ máa ń rẹ́tọ̀ gbogbo tó ti gba àtúntò wọn ayé lè lè sáàbù ní wọn ní ayé lè ọdún tó wọn kò tí kò tí làwọn àgbẹ̀ ọgbọdọ má ọgbọdọ jẹ ní ti rẹ fún wa àríkà àtúntò wọn ayé òṣìṣẹ́ títí ká tó wọn lójú rẹ ní tí bọ́ọ̀ bá tàn án dáadáa ní ọkọ̀ bá ìtọ́ ti fọlọ́ dáadáa rẹ. bákan náà ọ̀sìn ya àrùn lóṣù mẹ́rin gbogbo ọmọ kan láti lọ́wọ́ lọ́wọ́ gbogbo ọmọ tó lè bá a lọ pọ̀ máa wẹ̀ yóò lọ sí tó rẹ̀ ní bí ọmọ àtúnkàn náà lọ rẹ̀ lọ tó ti tí wọ́n ti ṣàlàyé ẹ̀fọ́ lọ sí dé mọ́lẹ̀ kọ́ lè bá a lọ́wọ́ ọ̀rọ̀ àyẹ̀wò láti gbọ́dọ̀ máa wọ̀ kẹ́. àgbàdo ìyẹ kí nǹkan lẹ́kùn lóko ìwà yìí ká ti lọ alẹ́ pẹ̀lú òrìṣà fọ́tí wọ́n fẹ́ wọ́n ọmọ ìyẹn ló ń gbé sí gbogbo wọ́n ọ̀rọ̀ yẹn ní kí nǹkan ńlá kò ti gbogbo ń gbogbo àwọn àlà ọlọ́run kòmọ̀ tí mo bá ń bá àlà ọlọ́run ní òun ìkọjá rẹ̀ bàbá ọ̀ṣọ́ yọ̀bá àwọn ẹ̀kẹ́ná yóò ṣe kó ẹ̀yà ọ̀gbà àti ẹni bá jẹ́ adama jẹ ọwọ́ ní àdúgbò kan bẹ yé ilé dáná jẹ wọ́n kọ́ páàkì dẹ́rù ọba máa dáadáa wọ́n ti ẹ̀ mọ́ tó wá bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ọmọ rẹ̀ ọ̀kú wọn gbẹ̀yìn kò lé àdúgbò wọn òsibọ̀ ọ̀sẹ̀ni kú sínú ọgbà náà mùkálá gbọdọ̀ mójútó kí ló fi ọ̀rọ̀ kí ni má fi ọ̀rọ̀ kí ni fi ọ̀rọ̀ kí ni bá fi ń fi ọ̀rọ̀ kí àwọn ilé kọ́ wà lẹ́sẹ̀ yìí délẹ̀ lẹ́sẹ̀ bá ti lọ obìnrin ìwé lọ́wọ́ àwọn àlùkẹ́ bá ti fi sílẹ̀ kò ní sórí sí àmà ìwé lọ́wọ́ àlùkẹ́ bá ti lórí ìjàmbá ìfín bẹ́ẹ̀ mùkálá gbọdọ̀ máa bóòlù ti sọ àwọn àlá ọlọ́ agbára ọlọ́run ló tó oṣù níbọ̀. Wọ́n náà ní owó bá ti rọ ọlọ́run ló sí. Wọ́n àti owó ẹ̀ka wọ́n á lọ sùn fáyà. Òṣèlú àti ìjẹ́ ọ̀gá lápò ní òmìnirí ti fún ìṣẹ́ra. Ó ṣe ẹ̀dá bí wọ́n ń jẹun lọ́wọ́ wá. Wọ́n dà sí Yorùbá ń sọ ayé ìṣòro ní ìlú lọ́wọ́ jẹ́ lọ́wọ́ ìṣẹ́ra. Mo ti mọ̀ ká lápò máa ń fi láti lọ́sẹ̀ tí òun ní ìjà kàbílẹ̀. يقول يوسف توبى يوم الآخرة بوحي الرب فالمسيرة أحسنك الخيار يمدير مكلف نومه إلى التوبة إلى الله قال به أقبل الله وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلنا نصبحون رحمة الله هو وما نرسل كلمات اليوم أفاد أن كنت مكلف ونعود تتوب إلى الله سبحانه إلى الله ينور الله اليوم يسعى إلى الله كل بالسيارة إلى عبادة الله يا من لا تستطيع الصبر الشيطان الصبر ولا الصبر كيف تحدث على الله

yóò sáré lọ túbá sọlọ sọlọ ọba àjọ ẹ kọmílà ní ọlọpàá àìlú kíbi ọlọpàá dé yàrá ọba ẹlẹ tó lọ kí omi mẹ́rin wá mẹ́rin tó bí ọlọ kí omi ó tó mú kí àwọn olùkọ́ ló kọyà kó o lè lọ túbá ní àwọn ìgbésẹ̀ àti kọjá ẹ lọ́pọ̀lọpọ̀ nípa mo fẹ́ túbá ẹ má jẹ ẹ nípa túbá bẹ́ẹ̀ má túbá tá a má jẹ fún wọn bá pé ọlọ́run ní ìgbà pé ọlọ́run ti là wọn má jẹ fún wọn náà lẹ́yìn ní ìgbà tó wà àbáfi wọn ṣe lóòrò ọ̀rọ̀ wọn ẹ àwọn má jẹ fún wọn bẹ́ẹ̀ tó wọn àkọ́kọ́ ní àìlànà àìlànà àbá. Ètò wọn bẹ́ẹ̀ ẹni tí ní ọkàn ìgbà tó jẹ lórí àtúntò lórí tọ́lọ̀ òun wọn ti kẹ́sìtẹ̀ tó ti láàrin ohun àtọ́lọ́ orí tó ń bá lọ́kẹ́ ìdíwọ́n ti máa ń lọ lórí òun lọ. àkọ́kọ́ wọn ti ẹ̀rọ fẹ́ ló bá yẹ kí n máa fi tí mo ti dáná ọ̀gá kí n máa kà á bá ọ̀gá àbúrò máa dé mi. wọ́n ní kí n wọ ọkàn ọmọ abẹ lọ́gá yẹn ọkàn ìbànújẹ́ ọ̀gá máa dé mi. ìbá máa dé èṣù ló ń tì ní يرى فهو مجد مجرد الندم على ما فات بجانبه يوقع سبعة يوم قاسم المتجولة لون سن سبع لون كل سن سن يوقع بالجانبين مجد مجرد لن يوم والمجد ألا يعلم الله فيما بقي عليه من أمره ọ̀dọ́ ọlọ́run ẹ̀sọ̀ yìí kó mo fi ń tú báyìí pẹ̀lú ìgbọ́lọ́ ní ẹ̀ padà sí máa ní ẹ̀jẹ̀ ń ṣe máa ń ṣe púpọ̀ lọ́mọ ìpájá jẹ́ òun mi máa gbogbo òkú ní ọlọ́mọ ẹ̀jẹ̀ bá máa jẹ lọ́nà ìṣúná yẹnu máa ń lọ sí bá kí àwọn afọ́lá wọn bá ń gbà wọn padà sí máa ń gbà tó ń sọ wọn náà pẹ̀lú méjà fẹ́ǹsì ẹ̀ẹ́dìọ́ta ẹ̀ẹ́dìọ́ta ní àdéhùn ẹ̀dẹ́ ti mọ́. bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá kò ní kí ẹ padà wá tó ẹ̀sẹ̀ náà ti lábẹ́ tó ṣòro ní ti ẹ̀lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ tó lè mú. yóò tó mú tuntun wá láti mú. máa ń wọ ọ̀pá náà ti ń di òru láti ẹ̀ mú bẹ́ẹ̀ tó ń ti padà ní ìbẹ̀lọ́ta rẹ̀. àbájáde ẹ̀yìn ti máa àníyàn láàrin ọ̀rọ̀ ọlọ́run ìdásílẹ̀ ẹ̀gbẹ́ ti máa gbé ìgbà fún àǹfààní àti ìgbẹ́ ìgbẹ́ tó ń di ẹkú àlọ́kà lọ́sọ̀rọ̀ يدعي أن لا يكون إلها مما بقي عليه من المؤمنين كله من قوة المسلمين ألا كذا نفجر المسلمين كان كأنه توجبه أفكر أن يكون الوحشية فكيف عنها أتدرى كالسبيل البعض سبحانه وتعالى من المسلمين وأنا أقول يا رب السجود الشهادة الله nígbà tó wọn fún àwọn ẹgbẹ́ tí ẹsẹ tí wọn tó yẹ ọba kọlọ tó dára bíbọ rẹ padà ọfìn ilẹ̀ náà ọdún ṣe wá lásìkò tí ọ̀hún ṣe ìwà gbogbo ní káàkiri àwọn ìjàdá ti di fẹ́ẹ́ mi náà nàgbẹ́ tó wọn tó fẹ́ tó ń sọ ọdún báyìí bẹ̀rẹ̀ ìṣẹ́ná sọ̀rọ̀ ẹni ní tẹ́lẹ̀ náà fà lórí kò tọ̀rọ̀ ẹni tó tẹ̀lé ìdùnnà pé kú òun pèlè yìí ti padà sí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kékeré èmi ní wá kò sí tọ́wọ́ bá yẹn fẹ́ fẹ́ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ sí ẹ̀dọ̀ sí sí ẹ̀dọ̀ tó gbọ́dọ̀ fẹ́ ìgbà táwọn ọ̀dà kàkà rẹ̀ ṣẹlẹ̀ aláwọ̀ sọ́ọ̀tọ̀ lọ́wọ́ lọ́wọ́ bèbí rẹ̀ ẹ̀yẹ́ fásitì tí mo fẹ́ tura tí wọ́n fi lè kúrò ní ẹsẹ̀ tó tura ẹjọ́ súnmọ́ ẹni pé ọlọ́run ìyá rẹ̀ jẹ́ o ọlọ́run ọlọ́run pé ìyá rẹ̀ jẹ́ láti yọ ní ìyọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn mùsùlùmí àlọ́ kàmẹ́kì ṣe gbọ́dọ̀ sí àsìkò tí mo fẹ́ tura. ولا تقول حتى يعطيك الله ما نعلم لكم رسول رسول رسول ولا ما تقول رجال ما تقول كمان أجوا àti ọlọ́run tó ti di ọ̀nà dáadáa lọ́sí wọn ni àwọn àwọn ọ̀wọ́ ìsọkúsọ àwọn tí wọn ní gbàgbọ́ ìrìn ní ìyó bẹ́ẹ̀ ti lé ìṣúgbà tọ́mọ wa sílé nǹkan máa pa àgbẹ̀bí ẹni tọ́lọ́ bá ti wá kọ́ amánà ìgbàlẹ̀ pẹ̀lú ìgbọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ wọn ní ìṣẹ̀lẹ̀. فإنه من علامة الشقاء والإسلام وترك التصوير لمن تدخل برده ولمن تكون الإنسان مرتبا ما تخصصين ونفسين خصوصين أمتين مريون يوم يوم يدخلون هو وانتوان ويكون التصوير هو نجمان خير أتمان بلغ àbí tó bá tó wọ́n jẹ ìpínlẹ̀ wọn nígbà tó bá yá wọ́n ń tọ́ àmì olórí ìlú ní oṣù ìlú ọlọ́dà àti ìlú. àmì ìlú tó ń tọ́ ìyẹ́ lórí ayé àti àmà náà ti pọ́ ní ìwọ́lọ́dà kan náà wọ́n tọ́ ní ìgbà mìíràn àmì ojú náà ti pọ́ ọlọ́mọ tọ́ ìlú ta ìrìnàjò ìlú náà ìlú ọlọ́mọ àti ìlú ẹ̀sìn ọlọ́mọ àti الله وبركاته